Sahaki wa Moji Ogorwana sober. السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ṣe wá ní mùsùlùmí ọba tó ní ká dájọ́ tọ́jọ́ sí kò a tún dúpẹ́ fún ọjọ́ kò bá wa láyé ó kò bá wa lálàáfíà a fi gbogbo ọpẹ́ a fi fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa. kò sí tàbí ṣùgbọ́n láwùjọ wa amàdájú sáká pé àwọn èèyàn ń fẹ́yàwó bẹ́ẹ̀ ni wọ́n sì ń lọ́kọ àwọn àlàkalẹ̀ kan sì wà eléyìí tó ṣe pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam tó mú wa wípé kí a mójútó lórí ọ̀rọ̀ alọ́kọ afẹ́yàwó eléyìí tó jẹ́ kò ṣeé má mójútó fún ọkọ kò sì ṣeé pati fún ìyàwó àwọn àlàkalẹ̀ yìí wọ́n ń bẹ nínú wa àwọn tó jẹ́ pé wọ́n mójútó ọ̀pọ̀ nínú wa àwọn ẹni tí ó kà kún rárá eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ gbódòǹró sọ máa ń láàrin ọkọ àti ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́ra ẹni yé kọ́ máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìdílé láwọn nǹkan tó ṣe kí tó bá pé abátẹ̀lé àṣẹ ọlọ́run atẹ̀lé àṣẹ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn kì bá ti ṣẹlẹ̀ jẹjẹjẹjẹ lọmọ ọlọmọ jókòó ìní ọkùnrin rí ló lòún fẹ́ fẹ́ òun fẹ́ fi ṣèyàwó òun fẹ́ fi ṣaya àsìkò ìgbà tí ọkùnrin tí ó gbìyànjú láti yọjú sí bàbá ọmọ tó fẹ́ fẹ́ níyàwó lọ́pọ̀lọpọ̀ ọgbà kò ní í dá lọ yọ wọ àwọn èèyàn kúnra nítorí kún lè bá rí wọn lẹ́ni bí ẹni èèyàn bí èèyàn yóò sì máa ṣe àwọn àdéhùn lóríṣiríṣi pété ẹ bá fi lè fọmọ ayé fún mi ìyẹ̀ ò ní jẹ́ yóò máa gbádùn kódà ẹ máa pé àbá ti màkà ti fi fún ti pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú àwọn ọkùnrin tó ẹkú bó ti ṣe sọ náà ni ó pé àdéhùn rẹ̀ àwọn kan ṣe wà tó yẹ pé àwọn wọn yẹra fún ni kọ́dọ̀ mi ò tún sọ pé àmọ́ abọ́lọ̀ ń dá mẹ́jẹ̀mú àmọ́ abọ́lọ̀ ń ṣàdéhùn ká tún yẹ tá a bá máa ṣe bẹ́ẹ̀ bó làbá ṣe mọ́ lálàforíjì bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọmọbìnrin náà àsìkò ìgbà tó mo bá lọ bá bàbá rẹ̀ tó sọ pé òun fẹ́ lọ́kọ ẹ̀yin bàbá wa náà lè sọ pé tọ́mọ ẹni bá tó lọ́kọ àjẹ́ ọlọ́kọ ni bàbá ọmọ wa sọ fún pé sóun ní dójú tìwá tó ọba dọ̀hún sóò ṣe ìyàwó rere fọkọ rẹ tó ọba dọ̀hún ọ̀pọ̀ àìmọye wọn náà ni wọ́n máa ṣàdéhùn fáwọn bàbá wọn ní mẹ́sàn-án ní mẹ́wàá páwọn ṣe dáadáa ń gbà táwọn bá dọ̀hún àwọn jẹ́ aṣojú rere fún ìdílé bàbá àwọn báwọn bá dọ̀hún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá wọlé ọkọ tán ìyàlẹ́nu ló máa ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa fìdí rẹ́mi wọ́n á máa forí sápá nípa kò níwà kò lẹ́sìn Islam kọ́ wa láwọn ẹ̀kọ́ tó pọ̀ láwùjọ wa àwọn kùdìẹ̀kùdìẹ̀ wà tó máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ láya yóò máa jẹ́ ẹ̀kọ́ fún ọkọ tó bí lónìí yóò sì tún máa jẹ́ ẹ̀kọ́ fún ìyàwó tó bí lónìí ẹ̀kọ́ sì tún ni fún gbogbo wa àti gbogbo ẹni tó lọ́nba ní kọ́ láǹfààní láti gbọ́ ilé yìí kí láǹfààní kó sọ pé mo fẹ́ fẹ́ ìyàwó ìwọ ọkọ nígbà tó mọ̀ pé o ní gbọ́ bùkátà lórí ìyàwó rẹ̀ jíjẹ mímu ìná àti ìlò ìyàwó kò fẹ́ sí ntọ́kàn níbẹ̀ kí ló dé tó fẹ́ mọ́mọ ọlọ́mọ kúrò lábẹ́ bàbá rẹ̀ tó jẹ́ kọkùnrin mi ọ̀wá fẹ́ abẹ́lọ́wọ́n ba fọ́kọ tòní kọ́lọ́ mẹ́jọ ọjọ́ kan nínú àwọn ẹni tí máa dá gbogbo ẹ̀ dáyàwó wọn nínú òfin ọlọ́run ọ̀ràn àyàn ìní lórí ọkùnrin kọjá ni tó ṣe é pé àníyàn tó tì ọ lọ sídìí kọ́ ọ lọ fẹ́yàwó òun náà ni kò fẹ́ ṣe dáadáa sí i. kìí àníyàn kó fẹ́ ṣàìdá sí àníyàn fẹ́ nílára wa ashiruhunna bil ma'ruf bó ṣe máa bá ìyàwó rẹ gbé pẹ̀lú dáadáa nítorí pé tí ìyàwó bá ti kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ àṣẹ rẹ̀ ó ti di tó wà lọ́dọ̀ ọkọ rẹ̀ bàbá bá pọ̀ ọmọ láṣẹ ọkọ náà bá pa láṣẹ òfin ọlọ́run dá lórí wípé àṣẹ tọkọ ni ó múlẹ̀ ṣáájú ti bàbá nínú السنن الكبرى al-kubra ti رحمه الله النبي صلى الله عليه وآله وسلم wọ́n rí arábìnrin kan wá bi léèrè pé ǹjọ́ a ti lọ́kọ bí ó ní bẹ́ẹ̀ ni mo ti lọ́kọ anabi sallallahu alayhi wa sallam ni báwo wá ló ṣe rí sọ́kọ rẹ̀ obìnrin bá dákẹ́ anabi wa sọ fún yìí pé fa innahu jannatuki wa naruk ọkọ rẹ̀ làlìjẹ́nà rẹ̀ ọkọ rẹ̀ ni náà rẹ̀ torí ẹ̀ tọkọ bá pa obìnrin láṣẹ lópin ìgbà táṣẹ tó fi pápọ̀ bá ti takotọ́ lọ kọtakọta nabi sallallahu alayhi wa sallam ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin kó tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ìwọ ọkọ tó wá fẹ́yàwó kò sí tàbí ṣùgbọ́n ó ń bẹ nínú àwọn ọkùnrin tó sì pé wọ́n máa ń lo idà yẹn dáadáa ó sì ń bẹnu àwọn tó jẹ́ pé àṣìló wọnú lílo ìdà tiwọn o gbọ́dọ̀ pa ìyàwó rẹ̀ láṣẹ pẹ̀lú nǹkan tó bá takotọ́ lọ tó takotọ́ anabi sallallahu alayhi wa sallam nítorí pé tó o bá tó o bá dán wò obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́ sí kó gbọ́rọ̀ sí ọ lẹ́nu nígbà yẹn torí kó fi ọlọ́run ní la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq kò ká gbọ́rọ̀ sẹ́dọ̀ ọlọ́run kan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó sọ ní dẹni tó sẹ́lọ̀ ọgbọ́dọ̀ ṣàkíyèsí ibẹ̀ yẹn kó má lọ dàbí tẹni tá nàbí sallallahu alayhi wa sallam tọpọ àwọn sọhábà láṣẹ ike máa gbọ́rọ̀ sí lẹ́nu òun la fi ṣe olórí yín lórí ìrìn àjò yìí bóyá ń tó fi pa yín láṣẹ ó dùn mọ́ yín àbí kò tẹ́ yín lọ́rùn ẹ tẹ̀ láṣẹ rẹ̀ wọ́n á jáde kúrò nínú al-Madina wọ́n sí ẹ̀yìn odi ìlú wọ́n á ní sẹ gbàgbé abẹ gbàgbé fanabi sallallahu alaihi wasallam ní kẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu bóyá ní tí mò ń fi ń pa yín láṣẹ bá ba yín láàmú àbí ò tiẹ̀ ba yín láàmú torí ẹ̀ mò ń fẹ́ kí kálukú ọ lọ ṣẹ́gi wá báyìí kálukú bá lọ ṣẹ́gi gbàtán ṣẹ́gi tán wọ́n ní kí wọ́n kó náà máa kó wọ́n dáná sí wọ́n dáná sí gi iná kẹ̀ ọ́ wá ní kí wọ́n tò kí wọ́n máa bọ́ ọ́nu náà lọ́kọ̀ọ̀kan ah nígbà tí àwọn èèyàn ronú sí kíká bọ́nu náà báwò ṣé báwò ọ̀fẹ́ wọná láti tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn á ní ká tilé ayé wọná so àwọn ẹni tó wá dàgbà nínú àwọn èèyàn tó tẹ̀lé àwọn aláàtí rìn jìnnà ẹja padà sí al-Madina ká lọ tún béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi ẹni ẹ fi so lórí lé wa lórí ó náà sí ká wọ̀ anabi ní sẹ́yìn ti wọ̀ ni wọ́n là ti wọ̀ oníṣẹ́ ẹ bá lọ wọ̀ pínrín ẹ̀ ní jáde inú ẹ̀ láéláé eléyìí túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ kan ti torí kó n ti jọkọ wọn ló ń lò ń làṣẹ kọ́ máa pàṣẹ kàṣẹ àṣẹ rí ọgbọ́dọ̀ takotọ́ ọlọ́run kò gbọ́dọ̀ takotọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọtakotọ́ ọlọ́run kọtakotọ́ ọlọ́run ọtakotọ́ anabi kọtakotọ́ anabi la sabila lil insani ila an ya'rifa dhalika bidunil ilm kò síbi èèyàn ṣe mà àfi kó ní mà a sì dúpẹ́ fọlọ́ kọ́kọ́ ìyàwó tóní ọjà ni tó ṣe pé ọjà akẹ́kọ̀ọ́ ti ń wá ma ó sì kẹ́kọ̀ọ́ débi kan tó lámì bá sì sàánú rẹ̀ kó ti ha alukur'an torí inú ọmọ wa fẹ́ni tí ó fẹ́ tí òun náà fẹ́ òun ha gẹ́gẹ́ bí òun ti ha. tó adúpẹ́ fọlọ̀ kí wọ́n á ṣe pé ká ha lásán ká má tẹ̀ láṣẹ rẹ̀ o torí pé tí wọ́n bá ha lásán tí wọ́n tẹ̀ láṣẹ rẹ̀ so wọ́n dàbí àpèjúwe burúkú tọ́lọ̀ ń gbé kalẹ̀ fáwọn yahood wípé مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا ọlọ́run bò ní sọ́kọ̀ ìyàwó tó níbẹ̀ wọn náà ti gbogbo wa náà ara àǹfààní súnà nù tó a pé bí sheikh ají àti wẹnu tó a pé àwọn bíi dànù wọn lọ sanwó àdúrà abẹ́rẹ́ nǹkan mẹ́ adúgbò ẹ̀fọ́ ọ̀nà àbáyọ nu bí dr fadil ti sọ wípé tí wọ́n bá mọ àǹfààní tó àánú súnà ni gbogbo wọn ni wọ́n bá ṣe súnà torí akramakumullah eléyìí túmọ̀ sí pé ẹni tó bá nímọ̀ ó yẹ kó máa hàn nínú wa rẹ̀. ẹni tó bá nímọ̀ ẹ kó máa hàn nínú ṣe rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí rí ti sọ nísìn onímọ̀ ìwà ọ̀yà tó sí ọkọ ma wọ́n nnila ní làákàyè ń hàn ń bò làákàyè náà wà bákan ọkọ ń fẹ́ kíyàwó gbọ́rọ̀ sùn lẹ́nu ọ gbọ́dọ̀ jẹ́ pé fi yóò jẹ́ bá gẹ́gẹ́ bí òwe tó إذا أردت أن tuta' فأمر بالمستطاع. tó bá gbèrò pé káwọn èèyàn gbọ́rọ̀ sí ọ lẹ́nu ntí wọn náà máa fi pa wọn láṣẹ jọ jẹ́ ntí wọn ní kápá lórí ẹ̀ jọ jẹ́ ntí wọn ní kápá lórí ẹ̀ kẹ́nìkan sọ fẹ́nìkan pé wàá máa fa pàtà kí n lè mọ̀ níyàwó rere kò ní fọ́ ọ nítorí pé tó bá dán wò ọwọ́ òògùn tó bá dán wò ó lè rìsọ́ọ̀tì sí nǹkan mi nǹkan tágbára èèyàn bá ká iná ni wọ́n máa fi pa láṣẹ ẹni tó wá fẹ́ yàwó ó ní yàwó lásán lèmi fẹ́ àti jẹ àti mu yàwó ó kù sọ́wọ́ yàwó à kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o òfin Ọlọ́run dá lórí wípé tá a bá tó bàbá ọmọ ṣe àbùkátà karanṣẹ pàlákàrà ìjẹ ìmu aṣọ tí ìyàwó rẹ tí ó máa wọ̀ sọ́rùn ibùgbé tí ìyàwó rẹ ó máa gbé gbogbo ẹ ti di ọ̀ranyàn lórí rẹ anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú khutuba hajj dágbére kan ṣoṣo tó ṣe nínú ìgbésí ayé rẹ̀ nígbà tí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ó sọ pé lahunna alaykum rizquhun wa kiswatuhunna bil ma'ruf àwọn ìyàwó yín ọ̀ràn àyàn ló jẹ́ lórí yín fún wa kẹ́ ẹ máa pèsè ìjẹ àti mu fún wa ọ̀ràn àyàn ló jẹ́ lórí yín fún wa kẹ́ ẹ máa pèsè aṣọ tí wọ́n á máa wọ̀ fún wa ọ̀ranyàn ló jẹ́ lórí yín fún wa kẹ́ ẹ pèsè ibùgbé fún wa ló di wọn abẹ́ ṣe lágbára mọ́ ẹni tó ní bó ti ṣe lágbára ẹni tí ò ní tó nǹkan gbágbára rẹ̀ ti ṣe ma askinuhunna min haythu sakantum min wujdikum ibi táyìn náà ń gbé ni kẹ́ fáwọn ìyàwó yín gbé ló di wọn bọ́lọ̀ ẹlẹ́dàá wa ti ṣe rọ̀ yín sí i. bẹ́ẹ̀ náà ló ń jẹ tẹ́ rí yẹn irun tọkọ bá ń jẹ òun náà ni ó fún yàwó jẹ irun tọkọ bá ń mu òun náà ni ó fún yàwó mu bẹ́ẹ̀ náà ni tí ọkọ bá dáṣọ sọ́rùn si dáṣọ sí ìyàwó rẹ̀ lọ́rùn eléyìí òfin ọlọ́run ọba tọ́ka sí pé ọkọ yóò máa jẹ eléyìí tó jẹ ti Thailand India ètò ṣe pé a lè rókúta ń bẹ̀ ráìsì lásán ni wọ́n wọ̀n tí wọ́n fi pè ní fifty kg yàtọ̀ sí ètò ṣe pé wọ́n wọ̀n mọ́kúta ló fi wá di fifty kg tẹ́yìn bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn ṣe dọ́gba o láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ ọkọ nísìn ó mú mi kankan fi bottle water eléyìí tó jẹ́ omi tó ṣe é pé wọ́n tọ́jú ní ìtọ́jú gidi ó sì máa ní mímá kanga ńlọ ó máa mu wọn á sọ fún ìyàwó nígbà tí ìyàwó náà béèrè omi tí ó mu ó ní ṣé kò sí kànga nu lẹ́nu àbí kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ ó kè kí ló wà nù kànga àbáwọn bàbá ẹ̀ tí wọn kọ́ omi ló wà ń bẹ̀ o sì ló nídìí kíni omi jáfọ́ máa lọ sí kànga kọ́ lọ pa mi sómi kànga lẹ́yìn náà mu àwọn Yorùbá ọ̀ máa kéwú àmọ́ wọ́n máa ìtàkùlọ̀ téèyàn kan bá ti fẹ́ ṣàbòsí fún Yorùbá wọ́n pè kéwú ní kíá so eléyìí túmọ̀ sí pé omi títa ń wétí tó wà nù rẹ̀ kọ́ ni wọ́n mu ni wọ́n ń gbìyànjú láti máa fún ìyàwó rẹ̀ mu àbòsí ni wọ́n ń pe léyìn ẹ̀kọ́ dà nígbà tó bá sì délẹ̀ tán ọkọ náà ni ọmọ gbọ́ wàhálà tó wà ń di rẹ̀ akramakumullah ẹnìkan bíi anabi sallallahu alayhi wa sallam léèrè ó ní kí ni ẹ̀tọ́ àwọn ìyàwó wa lórí wa náà rí anabi ni an tut'imaha idha kò fún ìyàwó rẹ lóúnjẹ tí wọn náà bá jẹun oúnjẹ tó ń jẹ tó etí ń horu tó dùn yẹn eléyìí ti ń ta sánsán sí gbogbo èèyàn ní mú pé ẹ wá bùn wá jẹ oúnjẹ lẹ́yìn fún ìyàwó yín tí ó jẹ yéé ṣe pé oúnjẹ tí jẹ kù yéé sì ṣe kòkò oúnjẹ tí Kò jẹni tó ṣe pé wa á taksuwaha idha iktasayt Kò o daṣọ sí rẹ lọ́rùn nígbà tí wọn náà bá daṣọ sọ́rùn kó daṣọ sí lọ́rùn nígbà tí wọn náà wọ́n lè mélòó ti ra sọ síyàwó yín lọ́rùn káyìn ah, tọ́ba yẹ lè tún mọ ọ̀rọ̀ àfúngbà mọ́ èmi ò tún ra fún ma ó ti wá tó gbà wo tẹ ti jọ fẹ́ra yín ó ló ti tọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n subhanallah adúrà sọtẹ́yìn ti rà lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ẹni tó dà nínú àwọn ọkùnrin làwọn ẹni tó ṣe wípé wọ́n máa dáṣọ síyàwó wọn lọ́rùn lẹ́ẹ̀kan lọ́dún subhanallah so òfin ọlọ́run sì dá lórí pé ẹ dáṣọ sáwọn ìyàwó yín lọ́rùn sẹ́wọ̀n pé wọn náà lọ́ọ́ kọ́ bu aláìlásọ méjì gbogbo aṣọ ti dè kí sàmọ́ lọ́rùn ó kè sí kọ́ lọ jalè àbí kọ́ máa ṣàgbèrè kó lè bá rówó ra sọ mí sọrùn bákan náà òfin ọlọ́run tún dá lórí pé la tadribil wajh ìyàwó sẹ ọ má gbá létí o má gbá létí o ibo ni máa wu ọkùnrin lù lára ìyàwó máa gbá etí ẹ máa fọ́ etí ẹ ojú náà ni máa wu ọkùnrin gbá torí pé ojú ló gbà jù lára tí wọ́n bá ti fàbùkù kanjú wọ́n ti fàbùkù kan gbogbo ara islam wa sọ yìí pé àpọ́nlé tọ́lọ̀ ń fi fojú ẹ fi fún un má jẹ́ ni tí wọ́n máa gbá ìyàwó rẹ lójú lódodo àwọn obìnrin wọ́n máa ṣe tí máa mọ́kùnrin sí wà o torí pé àsìkò tí wọ́n ń halẹ̀ mọ́ òun á lè ṣe tí ó mú ọ fa ìbínú burúkú yọ tí ó fi wá di tí gbogbo tó fi di sùn atayanya tí gbogbo ilé ọwọ́ á dàrú so ètò dájú ó náà ní pé tóbìnrin máa ń ṣe bí obìnrin ó yẹ káwọn ọkùnrin náà kọ́ kọ́ máa ṣe bí ọkùnrin báwo la ṣe wàá mọ kọ́kọ́ yìí lágbára kì í máa ṣe kọ́ yọ̀ọ́sẹ̀ kì í máa ṣe kọ́ tàdí mẹ́yìn kọ́ fẹ́ ìyàwó rẹ̀ lágbo sùúrù ni torí pé Ànábì sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wá pé ta ló lágbára wọ́n ní innama shadidu man yamliku nafsahu inda al-ghadab ẹni tó ṣe é pé ó lè kóra rẹ̀ ń jánu ó ní kápá lórí ara rẹ̀ ńgbà tí inú bá ń bi òun lágbára yìí sẹ́ni tó lè dá yẹn ń jàkadì ẹnìkan sọ pé mo lu mo fẹ́ pa wọ́n ní ọkùnrin wo ló lù báyẹn ó ní ìyàwó mi ni à nǹkan bàjẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ mo ṣàánú rẹ̀ dọ́ba ńlọ yẹ kó wí nípa ìyàwó rẹ̀ à ń bọ́sibọ́sí pé tọ́ba wa débi pé kálù ọwọ́ àmọ́ fọ́ létí ìgbájú ìgbámú eléyìí ẹsẹ̀ ń tọ́da o torí pé ojú iná lórí tó fi wọ́ pàtó bá dá méjì ojú ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọ́n fẹ́ máa fi ibi tó ti dá méjì rẹ̀ hàn wọ́n máa wá tàdí mẹ́yìn ọmọ gbójú sàn ìpè má fi ti fẹ́ hàn mí kí lọ́ọ́ fẹ́ bójú mi náà lórí tó fi fẹ́ mi no ibi tí mo ti bọ́ọ̀sì rẹ̀ yẹn ni tí gbogbo ẹ̀ tó ti wú subhanallah kò yẹ kó rí bẹ́ẹ̀ bákan náà anabi ni la tuqabbih má máa bú ìyàwó rẹ léèbú téèyàn á máa fi báyàn jẹ èébú téèyàn á máa fi báyàn jẹ nítorí pé tí ọba ti wí kọjá ìwọ lè ti gbàgbé ó lè ti gbàgbé pọ̀ sán ṣùgbọ́n ìyàwó tó wí sí òun ò ní gbàgbé ìwọ yàgbẹ́ ni ó lè ti gbàgbé pọ̀ yàgbẹ́ sójú ọ̀nà ẹni tó kó òun ò ní gbàgbé láéláé torí ẹ orí ẹsẹ̀ rẹ palaba palaba etí rẹ pampanpanpan a subahánàlá palaba wo ni wọn náà darí pampan wo ni wọn náà ṣẹ̀dá rẹ̀ rí kálọ̀ bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa kárántí pé obìnrin lọ́dọ̀ ọkùnrin àmánà ni kásì jẹ́ni tó ṣe pàmò arántí irú àwọn ọ̀nà tá a gbà àtàwọn wàhálà tá a ṣe kó tó di àríyàwó wa fẹ́ kárántí ìpọ́nlọ́wọ́n bó bi wá léèrè nípa àwọn obìnrin wọn yẹ khiyarukum khiyarukum li ahli wa ana khayrukum li ahli bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam sọ ẹni tó lóore jù nínú yín oná lẹni tó ṣe pé ó ń ṣe dáadáa jù sí ìyàwó rẹ̀ èmi ni mo wá ń ṣe dáadáa jù sí ìyàwó mi nínú àlùmọ́ yìí bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam sọ tẹ́lẹ̀ ìbáyé wa ajá pé ọkọ ìyàwó ọdọwọ wa ike kájẹ́ ni tí wọ́n máa náwó lé ìyàwó wa lórí ó sì dájú adúpẹ́ fọlọ́ pé gbogbo àwa mùsùlùmí iná là máa náwó lé ìyàwó wa lórí tá a sì máa gbọ́ bùkátà lé wọn lórí gbogbo wa gbàgbára wa ti ṣe ma a máa ń gbìyànjú láti rí i pé à ń ṣe ojúṣe wa lórí àwọn ìyàwó wa yìí adúpẹ́ fọlọ́ ẹni tí ìbá ṣe bẹ́ẹ̀ dé ṣòkòtò rẹ̀ kó lè o ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tó lọ tẹ̀síwájú lórí pé òní máa tọ́jú ìyàwó rẹ̀ òní máa náwó lé lórí ajẹ́ pé kò sì palẹ̀ méjì eléyìí tó fọ́n lọ tó nípa àmánà tó gbà báwo ló ti ṣe fi ráàlì ọlọ́mọ sèmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tó fà àmánà ráàlì òfin ọlọ́run dá lórí pé ìbá náwó lórí tí ìyàwó sì máa fi tí máa kówó sí náwó lórí kò sí nǹkan tó burú kọ́ máa mú tí ó tóun àtọ́mọ rẹ̀ pẹ̀lú bó ti ṣe tọ́ kọ́ máa mú ju iye tí ń bùkátà láti tọ́jú ara rẹ̀ láti tọ́jú ọmọ rẹ̀ lọ pẹ̀lú mẹ́jẹ̀mú pé kò gbọdọ̀ mú ju bẹ́ẹ̀ lọ kọ́dà kó kọ́kọ́ rẹ̀ ọmọ gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam bí wọ́n ti ṣe sọ fún Hind bint Utbah radiyallahu anha tó jẹ́ Abu Sufyan radiyallahu anhu wípé Abu Sufyan ó jẹ́ tó ṣe pé ojú kòkòrò rẹ ti pọ̀jù nípa owó ó máa ń pa àkànnàmọ́tọ́rọ torí ẹ kèé fẹ́mi àtàwọn ọmọ mi ní tí ó tó wa tí mo lè máa mú nínú owó rẹ láì jẹ́ anábì ni mú nínú owó rẹ ohun tí ọba máa tọ́ àtàwọn ọmọ rẹ pẹ̀lú bó ti ṣe tọ́ eléyìí ọjọ́ ti àwọn ẹni tí ìbá tọ́jú ìyàwó wọn tí wọ́n sì máa fowó sí tòsí níbi tí ọwọ́ ìyàwó tí ó ti tó kò sí nǹkan pẹ̀lú dáadáa tọ́ ẹ̀yin ìyàwó ńkọ́ ẹni tó bá jẹ́ ìyàwó nílé ọkọ ojúṣe ńlá ń bẹ níwájú rẹ̀ eléyìí tó gbọ́dọ̀ máa ṣe lórí ọkọ rẹ̀ ọ gbọ́dọ̀ gbà kẹ́nikẹ́ni kó wọlé ọkọ rẹ̀ lẹ́ni tó so kọ́kọ́ rẹ̀ ọ̀farama kó wọnú ilé o ọ gbọ́dọ̀ gbà kẹ́nikẹ́ni kó wọnú ilé ọkọ rẹ̀ lẹ́ni tọ́kọ rẹ̀ kórìíra pé kó wọnú ilé o òfin ọlọ́wọ́n bá takò kọkàn máa gbéyàn wọlé ẹ after all brother mi ni after all ọjẹ́ gbọ́n mọ́mì mi after all àbúrò mọ́mì kódà kójú obìnrin tọkọ rẹ ọba farama ọgbọ́dọ̀ jẹ́ wọnú ilé rẹ kí láǹfààní kó ń wọnú ilé rẹ ọkọ rẹ ọfarama ọwọ́ ajáde nu ilé ilé bá dàrú kódà tó bá jẹ́ gbọ́n dáàdì tó bá jẹ́ gbọ́n dáàdì àti pé gbọ́n dáàdì yẹn kò sínú mahram. fún obìnrin àbúrò dádì kò sí nu mahram fóbìnrin àyàfi tó bá jẹ́ obìnrin obìnrin ó lè wọlé wá bọ̀ àmọ́kùnrin àbúrò dádì ẹ ẹ̀gbọ́n ile ẹ kí ló fẹ́ wọlé sí so eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn yọ ma pé sẹ́wọ̀n lọ wá fi mí sí ni ẹnìkan ò wá mi wá èmi náà wá yẹn lọ nígbà tí wọ́n mọ̀ ọkọ rẹ kò tó ẹni tí ó pàṣẹ fún ọ tó tẹ̀ láṣẹ rẹ kí ló ń da bàbá rẹ láàmú sí ike kó fi ọlọ́kọ tóbìnrin ọba ti ṣe tán láti tẹ̀ láṣẹ ọkọ rẹ tí ó takotọ Ọlọ́run tí ó takotọ anábì kí ló kí ló fẹ́ lọ́kọ sí kí ló fẹ́ lọ́kọ sí bákan náà òfin Ọlọ́run ó tún dá lórí wípé ìwọ obìnrin yìí báyìí àṣẹ tọkọ bá ń pọ ọ gbọ́dọ̀ tẹ̀lé o ọ takọ àṣẹ ọkọ rẹ ọ wá sọ yìí èmi ò lè gba akọkùnrin kan kó máa fà mí bó wá sí fẹ́ because I am a graduate àwọn gbólóyún ọkọ̀ lẹ́nu àwọn ọmọ lóde òní ẹ bóyá tí yẹn bá ti graduate university ó ti di màláìka yọ ọmọ wa sọ fọkọ ikú òun ò lè gbà kọkàn máa pọ ńláṣẹ bọ́ bá ti ṣe fẹ́ ah, yọ pọ láṣẹ ọkọ rẹ náà ọkọ rẹ náà ńgbà míì ìyàwó òun jáde university ọkọ òun ṣe NCE àbí ká tiẹ̀ pọ́kọ òun ní OND àbí ọkọ tiẹ̀ ní HND ìyàwó ọmọ wọn pé no degree ìsẹgbẹ gbogbo ẹ o kàn lè máa pami láṣẹ bọ́ bá ṣe fẹ́ àà ìwé ẹ̀rí ṣe wá lè di tí ọmọ túlé àwọn onílàákà yìí sì gbà wípé ìwé ẹ̀rí àmì lásán ni tí ń tọ́ka sí pé lágbájá kẹ́kọ̀ọ́ débi báyìí kò túmọ̀ sí pé ẹnìkan ọ̀wá tó láti bọ́ sọ̀rọ̀ láyé tó náà bá nírú ẹ̀rí tó ní àfi kó ní jù bẹ́ẹ̀ lọ láwùjọ ibi tó jẹ́ pé ìrònú àwọn èèyàn ti kúrú ibẹ̀ ni wọ́n ti máa wo ìwé ẹ̀rí gẹ́gẹ́ bíi màláìkà tí ó padà wá já sí pé èèyàn ò ní í ṣe dáadáa nínú ìgbésí ayé rẹ̀ sẹ́nìkan àfẹnitọ́ bá rí kọ́ gbarú tó ń gbà àbọ́gbàdú bẹ́ẹ̀ lọ. ìwà burúkú lélẹ́yìí ìwọ ìyàwó kò tiẹ̀ yọ bó bá tiẹ̀ yẹ gbogbo èèyàn kò yẹwọ́ nítorí pé wọ́n ti wà lọ́dọ̀ ọkọ báyìí wọ́n sì ní kọ́ ọ lọ mọ̀ pọ́kọ rẹ rẹ ọkọ rẹ ní náà ọgbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ lẹ́nu lópin ìgbà tọkọ ọba ti pọ́ pẹ̀lú nǹkan tó ṣe pé ọ̀tàkùtọ̀ ọkọ ni ń jẹ ọkọ bá ń ti sanwó ilé gan kọ̀ mà èmi kan ni mo rán àwọn ọmọ lọ sí skul èmi mo rán wọn lọ sílé kéwú ẹ wá ní kí n gbọ́rọ̀ sí lẹ́nu yọ àmọ́ pè yàn ní gbogbo ooru ọ̀ya ọ̀ya ọ̀ya kí lọ́ọ́ yá òun lè gbọ́rọ̀ sí ọkọ tí kì í bọ́n tí kì í bọ́ àwọn ọmọ òun lè gbọ́rọ̀ sí lẹ́nu lọ síbi wípé kó tún máa súnmọ́ à ọ gbọ́rọ̀ sí lẹ́nu nítorí pé lábẹ́ òfin ọlọ́run tí ọkọ kan bá pe ìyàwó rẹ̀ wá sí ibùsùn rẹ̀ kó n fẹ́ bá a ní sáàní kan tí ìyàwó bá kọ̀ láti dá ọkọ rẹ̀ lóhùn tọ́wọ́ sùn lẹ́ni tọkọ ń bínú sí àwọn mẹ̀lẹ́kọ̀ máa làánà rẹ̀ títí tí ó fi jí sáyé làárọ̀ nínú riwaya kan ẹnikẹ́ni tí ọkọ rẹ̀ bá pè tọkọ láti dá lóhùn báwọn tọkọ rẹ̀ tọ́wọ́ sùn lẹ́ni tó ṣe pé ń bínú sí i. ọlọ́run ọba wa ti ń bẹ lókè gbogbo sama méjèèje yóò bínú sí i kò sì ní yé bínú sí i títí tọkọ rẹ̀ ó fi so má tẹ òfin ọlọ́run ọba lójúmọ́ lẹ̀ lódodo ẹ̀tọ́ rẹ̀ òun náà ní kọ́kọ́ kọ́ gbọ́ bùkátà lé lori: náà lórí ìjẹ àtìmú rẹ̀ iná lo rẹ̀ aṣọ rẹ̀ àti ibùgbé rẹ̀ kó náà gbọ́lé ọ lórí ìgbà tí wọ́n ti wá mọ̀ kọ́kọ́ ike kọ wọ́nà tó fi pàkíyèsí rẹ̀ wá sí di kó ṣe ńtọ́tọ́ àti ńtọ́ yẹ àìṣe bẹ́ẹ̀ kí wọ́n kú lọ́dọ̀ rẹ̀ nínú kọ́kọ́ lẹ̀ àbí kí wọ́n bọ̀ dànù ìwọ òbéèrè ẹ̀tọ́ rẹ̀ ọmọ yìí pé àìfún ọlẹ́tọ̀ rẹ̀ yẹn kò ní ọ́la kí wàá ló dé tó ń fi wá ń sọ tó ń fẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ipò lè gbà fún ìwọ ló ti yẹ kó tọrọ ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ tí ọba wa pé ẹtọ yẹn kẹ ti pín gàrí tó kálukú ti lọ lọrẹ kì í wá ṣe wípé àìpé ẹtọ ti ẹyún ni wọ́n fi wá sọ wípé ìwọ ṣetán láti tẹrí gba làánà àwọn màláìkà ìwọ ò bínú sí kọjá pé ọba wa ti ń bẹ lókè gbogbo sánmà méjèèje ń bínú sí ọ alọkọ kan tiẹ̀ sọ fún ìyàwó rẹ̀ ó ní sọ ọmọ pé pẹ̀lú tó ṣe yìí báyìí àwọn ọmọ làánà tí lè mọ ó ní làánà ń ga Ah, a'udhu billahi minash shaitani rajim yorùbá náà ni yọ ọsẹ kọsẹ àdúrà sàn ju èpè lọ wọ́n wá sọ pé làánà màláìka à ah, ọlọ́run dàpọ̀ sànù wa torí ọdọwọ́ ọwọ́ ọkùnrin náà wọn náà sojúṣe rẹ o má ṣe jẹ́ni tó ṣe gbé ọmọ yẹn obìnrin jẹ torí pé ọba àti rí lóbìnrin nítorí pé tó ọba ṣe bẹ́ẹ̀ òun lè má lágbára tó ọ ọba tọjọ dá wa tọdọkùnrin tó dóbìnrin ọlágbára lórí gbogbo wa karanti pé ọlọ́wọ́n bó sì ṣèṣirò fún wa lódodo láyé àlejò bàbá àtọ́mà àlejò ẹ̀gbọ́n àtàbúrò àlejò ọkọ àtìyàwó ṣùgbọ́n lọ́jọ́ gbẹ̀lẹ̀ òkèèyàmá àdóníjà ara wa ni o àdóníjà ara wa torí pé kálukú ọ̀fẹ́ gbẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ ẹnìkejì kò sì sẹ́nìkan tí forí jẹ́ lómi ìjọ gbẹ̀lẹ̀ òkèèyàmá torí ẹ̀ ká tètè yanjú rẹ̀ láyé ìkọ́ yanjú ká má dàdúró díjọ́ gbẹ̀lẹ̀ òkèèyàmá tóní kálukú ọmọ wa gbẹ̀san lọ́dọ̀ ẹnìkejì rẹ̀ bákan náà àwọn kankan bẹ tí ń bí wàhálà lọ́dọ̀ àwọn lọ́kọ-láya lónìí láwùjọ wa nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ní pé àwọn ìyàwó ẹlòmíràn sọ pé òun ò lè máa dáná oúnjẹ fọ́kọ òun ò lè máa bọ́kọ̀ kan gbálẹ̀ òun ò lè máa bọ́kọ̀ kan fọṣọ àti pé pápá gan òun èsẹ́rú wọ́n fẹ́ òníyàwó nìyí sòkè alọ́wọ́ wà lábẹ́ jíjẹ́yàwó àwọn mi ò tún ní àwọn kafik láwọn obìnrin fa débi pé kì í sọ̀rọ̀ yẹn lórí àwọn òun náà ni pé káwọn ṣe xidima kankan fọkọ àwọn olùmọ̀ sọ ìpè dáná fọkọ fọṣọ fọkọ bọkọ gbálẹ̀ bọkọ nulẹ̀ bọkọ lọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí táwọn obìnrin máa ṣe fọkọ yẹn ìgbà tó fi ṣẹ̀rí ò ti sọ pé ṣe kò sì sọ pé má ṣe á dá padà sídìí kíláàsì àwọn èèyàn láyé kọ̀ọ̀kan tó bá ń gbé láyé láwùjọ tiwa níìsì tó ṣeéṣe kíyàwó kan wà lọ́dọ̀ ọkọ kọ́ má dáná oúnjẹ fọ́kọ àkóṣeéṣe nígbà tí èsì kan gbọ̀ ní kúkú pé má dáná fún akọ ọmọ gbowó sùn tó ṣeéṣe kíyàwó kan ní ìsìnkọ́ wà lọ́dọ̀ ọkọ kọ́kọ́ rẹ̀ ọmọ afọṣọ kí wọ́n ìgbẹ́ fọ́kọ́dá àwọn etí asọ́ wọn mọ́ ọ́ kájí èsì kóbìnrin ọfẹ́ lùzì lé ọkọ lọ́sàn-án gan láwùjọ tiwa tó ṣeéṣe kọ́kọ́ sọ pé ẹ̀kọ́ àtàkàrà ló wù mí jẹ lónìí kọ́kọ́ ó sì gbógi lọ díẹ̀ rọ kó dé kọ́ wá sẹ́ kíyàwó ọmọ kọ́kọ́ ó tún dé ó tún gbére kó gbó ó tún lọ lọ ó tún máa dín àkàrà kíyàwó ọmọ àwòrán pé ẹbí kọ́dá o gómìnà tẹ̀fẹ́ jákàrà lónìí ẹ̀kọ́ ń wù mí mu gbogbo èèyàn ní sọ pé kí ló ń ṣe obìnrin yìí so torí gbàsà wa ọgbà wọlé torí ẹ òfin ṣẹríà ó fi yé wa wípé tí òfin ṣẹríà ó sọ pé ṣe tí ó sọ pé má ṣe á padà sídìí àṣà àwọn èèyàn òfin sì sọ pé al-aadatu muhakkama lópin ìgbà tó ṣe pé nǹkan tá à ń ṣe òun gangan fúnra ara rẹ àárí in tó lè jẹ aburú tá a fi lè sọ pé ad-dararu yuzal àárí lára rẹ a jẹ pé al-aadatu torí di eléyìí ó di ọwọ́ wa ìwọ tó ń ka kí ó sọkọ rẹ létí pọ ọmọ kí ó àti kọkọ rẹ ò tí ì kọ́ tí wọ́n kọ́ ní kí ó kò jẹ́ kọ́ dá tí wọ́n dá mọ́mà tó fi fọ́ ilé ọkọ ara rẹ fúnra rẹ lọ sọ ara rẹ ṣiṣẹ́ fọ́kọ rẹ lópin ìgbà tí o ti ju agbára rẹ lọ eléyìí náà a túmọ̀ sí kíkọ́ á pé gbogbo ara ilé pàṣọ ọ̀lẹ̀ fún yàwó bàbá yàwó abá ọkọ ìyá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ gbogbo àwọn mọ̀lẹ́bí ọkọ iye kan ọkọ gbogbo wọn kàn pásọ kálẹ gẹlẹ mà tó ẹ kó didi tirẹlẹ ò lè kó má fọ wọn ti sọ pé ẹsẹ kìdí má fọkọ ni à ìwọ ìkà má tù lọba ti sọ pé yàwó ọ kọlà bọ ra washing machine sílẹ̀ kó tó da gbogbo ẹnu kó tó fọtàn kó tó kakó kó tó sínú kó tó sá wọn sì sọ pé ẹni tó fọṣọ tó fi má kọ́ mọ́ ọ àbẹ́rẹ́ nǹkan mẹ́rin tó gbogbo eléyìí islam ọ̀fara mẹ́yàn jẹ islam sọ pé kóbìnrin ó sì sẹ́sìn ọkọ rẹ̀ fatima ọmọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó fẹjọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní kíní òkúta ọlọ táwọn máa fi lọ àgbàdo ó ní dàmí láàmú tọ́ba ti fẹ́ lọ èlùbọ́ tá jẹ ì máa dàmí anabi sallallahu alayhi wa sallam wọn ọ̀dà lóhùn ń béèrè fọmọ ọ̀dọ̀. anabi wá wọn bàtà anabi délé wọn ó bóun àtọkọ ọ̀rọ̀ ọmọ fẹ́ ọkọ mi ọgbọ ọmọ fún mi ló gbá anabi wa dọ wọn anabi ọsọrọ bọmọ ọ̀dọ̀ níta anabi kan sọ fún ni pé jẹ́ kí n sọ nǹkan kan fún wa àtọkọ rẹ tó lóore fún ọmọ lọ kí ni nǹkan náà ẹ máa ṣe subhanallah allahu akbar ẹyọkan àbí mẹ́rìnlélọ́gbọ̀n allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n tá a bá fi allahu akbar mẹ́rìnlélọ́gbọ̀n kún ọ̀dọ́gọ́rùn olóore fún yín jọmọ ọ̀dọ́ lọ ilé ìtumọ̀ sígbà nábì ọkọ̀ kọ́ máa rẹ̀ kó ṣiṣẹ́ sin ọkọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni asma ọmọ abibakar radiyallahu anhuma tó jẹ́ ìyàwó az-Zubayr ibn al-Awwam radiyallahu anhu ó máa ń bá ọkọ rẹ̀ gbé kóró dẹ̀bínú láti inú Madina lọ sóde Madina níbi tọkọ rẹ̀ ti ń dáko ara pé èèyàn ń ṣiṣẹ́ sin ọkọ náà ni Islam ọ̀tá gbogbo eléyìí lẹ́yìn náà báwo ló ṣe lè rọrùn fóbìnrin láti bẹ lọ́dọ̀ ọkọ tí ó ṣiṣẹ́ sin ọkọ àmọ́ ọkọ náà ó jẹ́ tí wọ́n máa ràn ìyàwó lọ́wọ́ Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní kí ni máa ṣe nulẹ̀ Aisha radiyallahu anha ọlànàbí máa bẹnu pé máa ràn àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ kò sí tó burú kíyàwó máa roka kọ́kọ́ bá mójútó bẹ̀ tó wà lórí iná kọ́mọ bá jóná kí ló burú nínú pé ìyàwó ń kò sì fẹ́ ọmọ sì ti yàgbẹ́ kí bàbá ọba táàbà ọmọ nífa kí n máa kí ló burú nínú kọjá pé ọkọ ó mójútó ilé ìyàwó náà mójútó agbọn ọ̀dọ̀ rẹ̀ iṣẹ́ kọ́kọ́ wá ń ṣe ọkọ ti parí ẹ̀ àyè wá sílẹ̀ fọ́kọ débi kó tún lè ràn ìyàwó lọ́wọ́ lórí iṣẹ́ tí ń ṣe ràn lọ́wọ́ mọ̀nà eléyẹn ń bẹnu sábàbí tí máa jẹ́ kífì ó lékún láàrin ọkọ àti ìyàwó Islam ń fẹ́ kájẹni tó máa ran ara wa lọ Islam kò kájẹni tó ṣe é pé á sọ̀rọ̀ àwa di wàhálà fúnra wa nígbà tí ọkọ bá ń ṣe ntọ́yẹ kó ṣe tíyàwó náà ń ṣe ntọ́yẹ kó ṣe ilé máa tòrò lábẹ́ bẹ́ẹ̀ à ń rọ àwọn ọkọ àti àwọn ìyàwó wa lónìí àti gbogbo ẹlòmíì náà kájẹni tó ṣe pé ìgbà tí àwọ̀ bá ṣẹlẹ̀ láàrin wa ká wá ọ̀nà tó dáa láti fi máa yanjú rẹ̀ ká gbìyànjú láti jẹ́ni tó ṣe pé àní máa fi áwọ̀ tí ń bẹ láàrin wa ká máa fi tàwé ìròyìn lọ́jà tọkọ tó bá rẹra rẹ̀ lẹ̀ tí ìyàwó bá gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu gbogbo áwọ̀ gbogbo àìgbọ́ra ẹni yé tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó pẹ̀lú ògo Ọlọ́run yóò máa láì jẹ́ pé etí kẹta etí kẹrin bá wọn gbọ́ sí wọ́pọ̀ ìyàwó ṣọ́ra fún pọ́ gbé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ìyàwó ṣe fún ọ lọ gbé e fún àwọn ẹlòmíì nítorí pé tí wọ́n bá bọ́ dá sí kò ní sábà yọrí sí rere ẹ jẹ́ ká fi tàwọn ẹni tí tí wọ́n ti di ta lè fi kọ́gbọ́n kọ́gbọ́n káwa náà má bàa lọ serú tí wọ́n ṣe tí wọ́n fi jẹ́ tí wọ́n fi ń kọ́gbọ́n ẹlòmíì ọ̀rọ̀ ní ti ṣẹlẹ̀ tà ìṣẹlẹ̀ láàrin rẹ̀ àtìyàwó rẹ̀ ó ti gbé síta aláròye ti gbé gbọ́ ya àrìn wọn padà dàrú náà má jẹ́ pé ọ̀rọ̀ tí ò tí tọrọ ó ti bun àwọn bàbá rẹ gbọ́ ó ti bun àwọn ìyá rẹ gbọ́ àtà ah, làwọn ọba support ọmọ kálukú ni kálukú ọ support ìwọ obìnrin náà ọ̀rọ̀ tí tọrọ ó ti lọ bun bàbá rẹ gbọ́ ó ti lọ bun ìyá rẹ gbọ́ ta ni wọn ọba pè lẹ́yìn ẹ̀ ah, ẹ̀yin ọmọ.